àwọn nǹkan tí mo máa ń sọ̀rọ̀ lé lórí jù lórí ti tẹlifíṣàn ni tàbí lórí ti rédíò ó pọ̀ jáǹtì rẹ̀ mi ò ti bá sọ pé a sọ̀rọ̀ lórí relationship matters tí ó jẹ́ ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin lọ́kọláya ìyẹn apá kan tá a bá sọ̀rọ̀ lórí ọjà káràkátà bí a ṣe lè tà bí a ṣe lè jèrè ìyẹn náà wà lápá kan mo tún máa ń sọ̀rọ̀ náà lórí òṣèlú ìyẹn náà wà lápá kan èyí tí mo jẹ́ èyí tí mo fẹ́ kó yé yín ni pé ẹran mi kì í ṣe ẹran ìlú kan èyí tí ó já sí pé mo lè sọ̀rọ̀ lórí onírúurú nǹkan tí mo dẹ̀ máa sọ tí máa dáńtọ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ajé ọ̀rọ̀ káràkátà bó ṣe ń lọ nígboro ẹ máa bá wa náà níbẹ̀ mo lè sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ó pọ̀ dáradára tó sì yé mi yékéyéké. àwọn àdójúkọ lẹ́nu iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ti eh, rédíò ni tàbí ti tẹlifíṣàn amóhùnmáwòrán ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ o hmm. àkọ́kọ́ irú rẹ̀ ni pé kí a fẹ́ lọ ṣe program kí a má rí àwọn onígbọ̀wọ́ tí wọ́n máa wá darapọ̀ mọ́ wa ìyẹn fún ìpolówó bẹ́ẹ̀ náà ni tàbí kí wọ́n kàn sọ pé a fẹ́ràn bí ẹ ṣe ń ṣe ètò yìí ẹ jẹ́ ká gbárùkù ẹ jẹ́ ká gbárùkù tì yín ká fún yín nírú iye báyìí kí ẹ lè máa tẹ̀síwájú nínú gbogbo àwọn programs tí ẹ ń ṣe lórí afẹ́fẹ́ ìyẹn jẹ́ àdójúkọ ẹyọ kan tí mo fẹ́ lè kó gbogbo àwọn àdójúkọ tí ó wà tí mo fẹ́ lè kó wọn sí abẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà nìyí torí pé tí ìyẹn bá ti kúrò níbẹ̀ kí ló tún kù bẹ́ẹ̀ náà ni nítorí pé iṣẹ́ tí a yàn láàyò lélẹ́ iṣẹ́ tá à ń ṣe nìyí pàṣẹ lórí àmọ́ sílẹ̀ tí mò ń tà bẹ́ẹ̀ náà ni ohun ni mo fi ń jẹun mo ń sọ̀rọ̀ tí àwọn onígbọ̀wọ́ bá gbé ìpolówó wá tàbí tí wọ́n bá ràn wá lọ́wọ́ ṣé bí àbùṣe sì bùṣe bẹ́ẹ̀ náà ni ìyẹn jẹ́ àdójúkọ kan àdójúkọ ẹlẹ́ẹ̀kejì tí mo tún lè tí mo tún lè sọ ni pé bíi kí Eh, a ṣe program nígbà tí ò tí ò bá wa lára mu gẹ́gẹ́ bí ìyàwó ilé kí n lọ sí ibi iṣẹ́ tí mo dẹ̀ máa ṣe bóyá evening ni títí wọ alẹ́ tí mo tún máa délé tó lọ dáná fún àwọn ẹbí mi ìyẹn tún jẹ́ àdójúkọ tèmi tún rí èmi máa ń fẹ́ gbàgbọ́ pé àwọn tí wọ́n bá sì jẹ́ ọ̀ṣọ́rọ́ àwọn tí wọ́n bá jẹ́ báṣẹ́lọ̀ eh, olóyìnbá máa pè wọ́n tí wọn ò tí ì lọ́kọ tàbí tí wọn ò tí ì láya lèmi rò pé ó yẹ kí a máa fi sírú àwọn àsìkò báyìí àmọ́ lọ́pọ̀ ìgbà kò rí bẹ́ẹ̀ o àwa ìyàwó ilé náà wọ́n ní aago mẹ́wàá alẹ́ káwá ka ìròyìn ìyẹn tún jẹ́ àdójúkọ tí èmi rí gbà mí tàbá délé aago mọ́kànlá àṣẹ lọ́ máa dáná lọ́ máa ṣe àmọ́ yàtọ̀ sí àwọn eléyìí àwọn àdójúkọ kéékèèké náà tó ń yọjú ọlọ́run bá wa ń bá wa ṣẹ́gun rẹ̀. tá bá sọ pé ìdílé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kì í pẹ́ èmi ò fẹ́ fi gbogbo taratara gbà wọlé nítorí pé àwọn tó ń ṣe olùkọ́ gan ìgbéyàwó wọn ń dàrú ká fi ohun gbogbo lé ọlọ́run lọ́wọ́ nítorí pé ọlọ́run náà nìkan ni ó lè bá wa darí ìgbéyàwó ìyẹn ìgbàgbọ́ tèmi mo sì nígbàgbọ́ pé ẹni tí ó bá yan iṣẹ́ yìí láàyò kó wo irú ọkọ tàbí aya tó bá máa fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lóye irú iṣẹ́ tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo ṣe ń jẹ́ kó yẹ yín lẹ́ẹ̀kan nígbà míì mo máa wọlé lóru àmọ́ nítorí pé ọkọ tó fẹ́ mi sílé ọ̀nà rẹ̀ náà lélẹ́yìí kì í ṣe pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni rárá àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ nínú studio náà ni wọ́n studio engineer lọ́kọ tí mo fẹ́ ó mọ irú iṣẹ́ yìí ó yé yékéyéké ni ò ṣe ń fún mi ní ìyọnu rárá tí n bá pẹ́ dé àti pé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn kì í ní àsìkò fún àwọn ọmọ wọn ẹ̀yẹn fẹ́ mo fẹ́ lè sọ pé bẹ́ẹ̀ ni àmọ́ inú mi dùn pé lásìkò tá a wà yìí àwọn ilé iṣẹ́ ti rédíò tàbí ti tẹlifíṣàn wọ́n máa ń ṣe àwọn organize wọ́n máa organize àwọn àpèjẹ kan tí ó máa ń fún àwọn òbí tí wọ́n bá wọn ṣiṣẹ́ láǹfààní láti kó àwọn ọmọ wọn wá láti wá ṣe àjọyọ̀ a lè pè ní children's day party wọ́n organize ẹ̀ ẹ̀ máa ọmọ yín wá ọ̀fẹ́ ni wọ́n wọlé tí wọ́n máa gbẹ̀bùn bóyá christmas party náà ni iléeṣẹ́ wọn á organize rẹ̀ ẹ̀yin náà ẹ máa máa wọn ọmọ yín wọlé wá mo lérò pé ìyẹn ni wọ́n ń ṣe láti fi compensate ẹ̀yà mi lóyìnbó yẹn dákun compensate